الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتع علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وزين لنا من أبي وبفضلك وانظر علينا من خفاين رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فارده إلينا إن احتاجنا إليه ولا تنسيناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاغة إذ المرسلين وإلهام الملائكة المقربين وقرب السنين علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لذاني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اسجد به عزري وعشرك في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى يا من ألوذ به فيما وأعمله يا من ألوذ به فيما أعمله ومن أعوذ به ممن أحاذره ومن أعوذ به ممن أحاذره لا يجبر الناس عظما أنت كافر لا يجبر الناس الناس أظلم أنت كافر ولا يهيقون أظما أنت جاهل ولا يهيقون أظما أنت جاهل ولا يهيقون أظما ربكما فابنيا فكدر فيمسكه بالشرائع أمامنا لا إله إلا الله له منا لا إله إلا الله أتفضل له ọ̀rọ̀ àwọn ìwé ìlú ń bẹ́ẹ̀. àṣẹ ààrẹ bọ́ ní. parí iṣẹ́ ààrẹ ẹ̀bùn ni. ìlú ìlọ́wọ́ ṣe àti wípé ọ̀fẹ́ lóòrò. سبحان ربنا وبرجه إلهي أسألك من اسمه ما أظهرها وأخرجه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنا نستعين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين أدا تفلون الحمد لله حبيبي أدا تفلون الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين آه ní àná a sọ fún gbogbo jẹmọ yìí pé pẹ̀lú àwọn nǹkan tí à ń gbọ́ lọ́tùlọ́sì yìí gbogbo rẹ̀ waqi'un ila ihtiyaji ila du'a wa tadarru' ó dá lórí pé a níbi àti ìyẹ́fẹ́rẹ́ ara ẹni fọ́lọ́ọ̀nù. ìròyìn la gbọ́ níbi àyà àjẹta tóbi pé ilé ilé ìgbìmọ̀ asòfin kìíní kejì wọ́n ti tọ́ sókè wọ́n fojú gbà yí pé àwọn ọmọ nǹkan lé pẹ̀lú ààrẹ wa. wọ́n fún ní májẹ̀mú méjìlá wọ́n ti fún ní àsìkò péńtì pé tí ọba lè tètè yanjú ẹ̀ àwọn ò lo agbára tó ń bẹ lọ́wọ́ àwọn ẹni kẹ́lẹ́ tí mo fẹ́ agbára tó ń bẹ lọ́wọ́ náà ni pé kí wọ́n tó fà ń fẹ́ yọ ààrẹ ilé ìgbìmọ̀ ilé ìgbìmọ̀ asòfin ti ní kejì ìyẹn ni wọ́n kò lórí ọ̀rọ̀ yìí. tààfù àwọn yìí ibi tí àjànàkú méjì bá gbé ń jà kókó bẹ̀ ní forí fa. ẹ̀ka kò ju mẹ́ta lọ. ààrẹ àti ọ́fíìsì rẹ̀ olùdíkan nìyẹn. ilé ìgbìmọ̀ aṣojú ti ní kejì odidi kan. ẹlẹ́kẹta náà ni ètò ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta náà ní pawọ́pọ̀ tó ń jẹjọba. nígbà tó bẹ̀ wá ń dàrú kó báyìí tí mo bọ́ra wọn yé ń gbọdọ̀ lọ́n lọ yìí. agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ agbára ń bẹ lọ́wọ́ ilé ìgbìmọ̀ aṣòfin agbára ń bẹ lọ́wọ́ àwọn adájọ́ gbogbo ẹ̀yìn wọn ti rìn lábẹ́ ìjọba democracy. wọ́n lè bá gbé nǹkan èèyàn tó sì mú pẹ̀lú tó gbé kò gbọ́dọ̀ pé lólè ló lọ sí i adájọ́ náà fẹ́ pé olè ni pé owó tó gbé ní lọ́wọ́ rẹ̀ yìí rárá o tọ́ba pè lólè ó tún lè gbọ́ lẹ́jọ́ pé ó pè lólè. ìjẹ́wìí ni pé ẹ̀fúra sí i tọ́ba adé kóòtù tí wọ́n á rò lọ́rùn bọ̀ wọ́n á sọ pé olè ní àbúlé kọ̀ democracy nìyẹn gbogbo àwọn tá a fẹ́ yẹn ní agbára lọ́wọ́ báyìí òkè yẹn burú tó lórílẹ̀‐èdè yìí tábàjọba ní kò burú kò burú náà nìyẹn. ilé ìgbà àgbòfin ní ẹni bó ṣe ń rí yẹn ọ́fíìsì ààrẹ níbi eré yìí ìbò làwa ń lọ báyìí àwa ní kákí sọlọ́n tó ní wa ọlọ́run tó lè tó bá ní tó. ní wàá bí àdúrà lánàá a sì ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gbáko pẹ̀lú ògbọ́lọ́. Inshallah alazim. ní àwọn ọjọ́ kan tí ò ṣe fún méjì nínú mẹ́wàá tó kù yìí. àná làkọ́kọ́ twenty one taba ni twenty one kọ́nà méjì kò ṣe é pín ọjọ́ òsì láàbọ̀ àtúnṣe kan náà ní twenty three àtúnṣe kan ní twenty five amájọpọ̀ ẹ̀kan la jókòó la rí àpẹẹrẹ ìdùnnú yìí la gbóòórùn ìdùnnú yìí. atẹ́gùn o ó ti bẹ̀rẹ̀ sí fẹ́ nàìjíríà. ẹ̀ka mẹ́ta ìpín mẹ́ta ó ní nàìjíríà pín sílẹ̀ yà tó fojú hàn gbogbo ẹ̀yà yòókù wẹ̀rẹ̀ ó kó sábẹ́ mẹ́tẹ̀ẹ̀ta haúsá yorùbá yíbò àmọ́ ní àsìkò tá a wà yìí ó ń já ràn ìran ìran yìí pé gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan fẹ́ dá dúró lábẹ́ ìkẹ́fí sí pé ìyànjẹ ń ṣẹlẹ̀ ibo lọ kọ́kọ́ yarí lónìí wọ́n ń lọ. àmọ́ àwọn àgbàlagbà wọn tójú wọn ti rí ọ̀nà yìí lánàá. Hmm. nínú ọmọ ìfẹ́ máa ti fi tata wọn pẹ̀lú ẹ wá. <laughs> àìsí gbọ́ wuyewuye lé àgbà lẹ́ẹ̀mejì. ẹ̀yin ọmọ yìí oh, oh. kò sójú yín kò jẹ́ ẹ̀ mọ̀ ẹ mọ̀tò dá wàhálà mi sílẹ̀ wọ́n bá ọmọ wọn sọ̀rọ̀ ara tí ń wálẹ̀ àgbo àgbà ìwé lọ títí mọ́ ọwọ́ àpò yóò bá àtàwùsá lẹ́nu ẹ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ orin yìí gbé haúsá yàn wá jẹ àtìpọ̀mọ́ ni wọ́n ń kọ ní sàn tàbí ni wọ́n ń kọ ní àpẹ́wí pé ẹ̀jẹ̀ apẹ́ nǹkan sọ ó dì fẹ́ẹ̀ lóye ló wá fẹ́ sọ ẹni tí ò bá lóko láì nínú ìlú òun làmọ́lẹ̀ ẹ̀ ń bá sì lóko ó gbẹ́ ẹ jẹ́ ká pé ọjọ́ àbíjẹ́rì yìí kankan so táà ń túmọ̀ sí pé àkànṣepọ̀ mọ́ tó yẹ pé fi nàìjíríà ni pé nàìjíríà is a one. nàìjíríà. one nàìjíríà. tí èèyàn bá ti jáde sí bọ́ńbọ́ pé nàìjíríà ìṣẹ̀yọ̀ kan mọ́ olófẹ́ tó lè lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gbé ló jẹ́ pé àwọn tí wọ́n mọ̀ wí tàbí tí wọ́n ló kọ àwọn èyí là mọ́lẹ̀ ti wọn. àmọ́ tí bẹ́ẹ̀ lábẹ́ náà nìyẹn àwọn ẹjọ́ tó sì lè fi rí bẹ́ẹ̀ ọ̀bẹ ńlẹ̀ tó sọ tó dùn ọ̀rọ̀ ẹ̀yẹ wo ẹ̀yẹ wo ẹ̀yẹ wo. àmọ́ àwọn onílẹ̀ àká yìí ń dá sọ̀rọ̀ yìí pé gbogbo ohun tí à ń sọ yìí o ó lè jọ bẹ́ẹ̀ o àmọ́ orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o kèrí bá mọ́ o kèrí bá mọ́ o tó bá di pẹ́ǹtù kárì sí i àmọ́ àmọ́ ní agbára díẹ̀ o lódodo inú ó dùn pẹ̀lú bí ìlú ṣe rí àmọ́ níjókòó tiwa ń bí ńlọmọ bí káwọn balance yẹ yí pé àwọn tí ń bẹ́ ń jọba òríjọba ṣe tó bó tiẹ̀ kan ṣe é aráàlú ọ̀ràn wọn lọ́wọ́ nípa pé wọn ò gbọ́ràn sọ́lọ̀ lẹ́nu àìgbọ́ràn sọ́lọ̀ lẹ́nu bí ti àwárí kà ló bí kí àwọn tí ń bẹ́ ń jọba kọ́mọ̀rì kọ́mọ̀rì ṣe. àbáwá wí pé àfijọba tí ò rí ṣe àtàràlù tí ò gbọ́ràn ọlọ́run tọ́jọ́ ní gbogbo wa kákúkú èsì ti wa kò dẹ̀ ní ìdíkàtẹ̀ lọ sí ìdí kan lọ́mọ kí gbẹ̀mẹ̀ àjókòó sọ̀rọ̀ ọlọ́run tán abádàfà dùà ọlọ́run lè tijú ẹ̀ mọ́ wa lára nígbà tó di ní àárọ̀ yìí bàbá wa wọ́n pè mí wípé adúpẹ́ àdúrà náà ti bẹ̀rẹ̀ sí gbà o mo ní lọ́nà o wọ́n ní ọlọ́lá jùlọ pírẹsidẹ́ǹtì wa Muhammad Buhari afisahullah wípé ojú gàgán lẹ o ní ìgbà tí okùn kan bá ti lè pin okùn ilé ọjà yìí nítòsí lè mọ́ lọ́rùn ní òtúlọ́rùn rẹ̀ yìí ó mì pé okùn ọ̀pá kìíní nù. yóò pa. àmọ́ lẹ́ẹ̀kan náà ẹnìkan bá jọ bẹ́ẹ̀ sókùn yẹn. bẹ́ẹ̀ ó lókùn bá lọ lọ́tọ̀ lẹ́ni okùn fún lọ́rùn bá dó kàńpé bọ́ọ̀dọ̀ jẹ́ wọn ní Buhari kéde wípé a máa ṣe òmìnira ní ìjọkọ̀la oṣù kẹlẹ́wọ́ oṣù kọkànlá kọ́ oṣù kẹwàá oṣù kẹwàá eleven october october one one mọ̀tí ẹ̀ ní one october la máa ń ṣe pé àgbòmìnira Nàìjíríà nígbà tí gbòmìnira. Buhari kéde pé ó tún gẹ́. àfihàn. àfihàn wọn. sọjọ́. èyí wọn fi káńsù lábẹ́ gbígbàjọba àwọn ológun ológun ti káńsù ìjọ agbòmìnira kan àwọn gbàdánù wọn ń ṣèjọba tí wọn lọ. ó ti káńsù káńsù nìyẹn kò sí nìyẹn ẹni ó dájọba ara wa ìjọba tiwantiwa padà labiola abiola ta abilẹ̀ yorùbá abiola ta abilẹ̀ abẹ́ẹ̀kúta ní ìpínlẹ̀ Ògùn olọ́padà dá ìjọba tiwantiwa padà síbò lọ́pẹ̀ mí èkì tó ẹ torí bẹ́ẹ̀ abiola wọlé hmm. wọn ò gbógun ni abẹ́lẹ́bá wa wọlé tí wọ́n àgbẹ̀ fún ìran oní bẹ́ẹ̀ níjọba ń jọ náà ẹ̀ràn awúsá. alhamdulilayi bẹ́ẹ̀ nìkan bá fi pẹ́ǹsì rẹ̀ kọ́ ní tí ò da àmọ́ ńgbà tí wọ́n parẹ́ ìrẹ́ta pẹ́ǹsì náà wọ́n tó yẹ parẹ́ padà. sọ̀rọ̀ bá tán. ẹ̀yin bá tán. alẹ́ bẹ́ẹ̀ sì kú mọ́ bàtàdà. àlẹ́gáyèsí yòsùlẹ́wò má àbùkádà ojú ayọ̀rọ̀ ojú ojú nǹkan ọ̀pẹ ojú náà lọ́rọ̀ padà tí nǹkan fi tutù padà lọ́rọ̀ mọ́sán awúsá ní bẹ́ńjọba awúsá náà lọ wá pé tó abiola wọlé o pé pẹ̀lú bẹ́ẹ̀ àṣepé ju bẹ́ẹ̀ ní ma jẹ́ ọjọ́ òmìnira nàìjíríà kò ní jẹ́ twenty nine ma. democrate gidi yọmọ ajẹ ọdọdẹ june twelve june twelve gbogbo ayé mọ̀ sí lọ ah. ìdí oko mọ̀ sí ìdí oko dáràn ẹja ní omi dáràn nítorí ogi kan tí wọ́n fi ṣe gàgà fún sàárè ah, wọ́n ah. ké dànù ara ẹni mẹ́tàlí náà mọ̀ sí nǹkan sẹ̀rẹ̀ láyé. àtẹ̀kọ́ ni ẹ bá pé àtẹ̀kí títù ń jóná. Ah. bàbá rí ìdí títù. gbogbo táyà lọ́lọ́ sí i kò sí é dàgbé ẹja máa rántí júù twelve dáadáa padà kọ́ wa tọjọ́ rí padà. Buhari ní lábẹ́ ìjọba àwọn àkóso òun òun fòfin síbẹ̀. ọ̀kan gbàgbà nínú ẹni tó bá jẹ́ ọmọ yóò bá gangan tó lè yọ ọ́nú látòrí désàlẹ̀ nìyẹn gbogbo máa yóò bá ní afẹ́fẹ́ ẹ̀dọ̀ lẹ́yìn yẹn wọ́n fún Abíọ́lá yìí ní àwọ́ọ̀dù ńlá tí wọ́n fẹ́ nìkan rí. àwọn fi dá lọ́lá gbà pé ó ta lọ́mọláyé àwọn ọmọ Abíọ́lá sọ̀rọ̀ ṣe yóò bọ̀ sí yóò bọ̀ sí bíi tìrán ó lè ní bá ní bá. nígbà pé ọ̀rọ̀ yìí ó dàbí iṣó àti iyọ̀ lẹ́nu ni kò ṣeé fi kò ṣeé gbé mi fún àwọn kan sáà pààtù kí Buhari tó máa mú un nípa àfẹ́lẹ̀ yorùbá ni amadiola wọn dúpẹ́ fún ìjọba pé síbẹ̀síbẹ̀ tó ló ń padà fẹ́ nítorí pé ẹni tí ọba máa dùtú ọ̀rọ̀ kìí tètè mọ bí ọ̀rọ̀ bá fẹ́ yọrí sí nítorí ẹ̀wẹ́rẹ́ yẹn ẹ máa retí ọmọ adiola padà lára ẹ̀ nìyẹn ntí máa já sí mi. Hmm. orí bàbá rẹ̀ ló dìbò tí máa ń gbé fún. Hmm. ẹ máa retí wọn láàrẹ nìyẹn kó tó dìgbà yẹn ọmọ Abíọ́lá ìran Abíọ́lá ní ìsìn wọn máa ní ipa tó ṣe pàtàkì náà jọba tí wọn bí Nàìjíríà sí hmm. títí tí èyí pé ìran rẹ bóyá àgàpadà ìtòtítọ tó gbọgbà tíjọba àpapọ̀ lè jẹ́wọ́ pé ọwọ́lé lọ́ọ́ gbé fún ni ọkọjá ẹlọ́dà ní kóòtù alága mẹ́wàá. ìdí buhari ṣe fúnlẹ̀ yorùbá yìí yorùbá ò lè gbàgbé ẹ̀ láyé láyé láyé. àwọn alásàdúrà onílé ìbọn de èyí tí kì í ṣe wípé iná mi ló tún sẹ́ bóyá ní ọ́fíìsì ààrẹ ti sẹ́ ni o bóyá ní lẹ́gbẹ̀ẹ́ asòfin ni o bóyá àgbàdo mi ti sẹ́ pọ̀ kẹ́kọ̀ọ́ máa wọ́n náà bí tó torí bọ̀ olùgbẹ́gbẹ́ náà sọ náà sọ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn kò ní bẹ́ẹ̀ yẹn o tó àní gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn ní ìsìn àwọn kan bẹ tí ọlọ́run ti ṣe àwọn kalẹ̀ fẹ́ pé wọn èé fún wọn jáde sí ìbánidọ̀ níjọba fẹ́ gbóná ni wọn bóde ọbàdìgbọ́lá ọjàdì wàhálà nàìjíríà. èyí sì dodo lábúlé tó ṣẹlẹ̀ ẹgbẹ́ atẹ́gùn àlàáfíà pápá lọ́fẹ̀sílẹ̀ yorùbá àdúgbẹ́fọ́lọ́ jẹ̀má. atúgbọ́ ibẹ̀ lọ́yọ̀ state náà owó tó ń di díẹ̀ ní ten billion ìjọba ọ̀yọ́ ṣe sínú àtúrò ilé ẹsẹ̀ ó sì ń rìlíìsì ẹ̀sìn àfúnlù pé ẹ̀yin aráàlú tí wọ́n jẹ lówó yìí ẹ máa wá gbà. nítorí pé gbogbo àwọn tó ti fẹ̀yìntì tí ìmí ti kú torí pé owó ìfẹ̀yìntì àwọn kan ní kó há níjò ní. ìjọba wa tẹ̀lé omi ìjọ pé ẹfẹjọ́ pé wọ́n ti kó lọ́nkànkàn ẹfẹjọ́ sílẹ̀ ẹ̀yin tí wọ́n jẹ lówó ẹ máa bu ẹ máa bọ́yọ̀ tọ̀ mí ten billion gbogbo nine point seven billion ni wọ́n pè ṣe àgbéwò yìí ìlú náà lọ́bọ̀ sí yọ kan wà fà abẹ́ ẹ̀kọ́ ni yọ kan aláta yọ kan kọ̀ńdáktọ̀ yọ kan ọ̀gá atẹ́ yọ kan onímọ́tò gbogbo ni yọ kan lọ. kódà àwọn èèyàn ti ń sọ àwọn kan tí wọn là ká ètí ń kìlọ̀ yìí pé owó ló dé yìí o wọn ní pàápàá jùlọ pàápàá jùlọ ẹ̀yin mùsùlùmí fẹ́ẹ́ àsìkò yín lówó ìdè ìgbà ẹ̀ẹ́dà tó ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin pàápàá ẹ̀yin mùsùlùmí àsìkò tẹ̀yìn ń bẹ nínú àwẹ̀ lówó ìdè yìí ẹjẹ àwọn àyàwó yín ọmọ o àkùkọ tó bá tóbi ẹfi pàṣẹ ìtùnú o ńgbà pé gbogbo ọdún tó lọ sẹ́yìn ni aráàlú ń ṣe nínú páyé kékeré àmọ́ látara pé ọlọ́run lọ́lọ́run ẹ̀sìn islam ti lẹ̀ sìn àsìkò tá a wà ní rọ̀mùdán tí a bọ́ sínú ọ̀dà kẹta tó parí yẹ látẹ́gùn ara tó bẹ̀rẹ̀ sí fẹ́ nàìjíríà yẹ. ó mẹ́ pé àyè gbà èmi ti gbàgbọ́ gbà fún mi. gbogbo ẹgbẹ́ ẹjọ́ tájọ́ sí ẹgbẹ́ ìgbàgbọ́ fún mi. ọ̀rọ̀ ó gbà. ọlọ́jọ́ ni yóò gùn. ilé ìtura ń bẹ lọ́la lẹ́yìn tẹ̀sí lẹ́jọ́ ńlá ilé ìtura ń bẹ yẹ́mọ̀lẹ́ hajj láti kó lẹ̀ láti wá tó tẹ̀sí ìlẹ́nu lógo ọlọ́run níjọ àdúrà sáwùkọ́ yọ̀ tíì sábàdúgbò ẹ̀ka náà ó mẹ́rin pé yàtọ̀ lọ́pọ̀ ní ìlú lọ́la náà. Naam. International Njogumele ni yom nande. Masha Allah. Tọkọ̀la tí a sọlẹ̀ nàbí. Naam. Ọjọ́ Mọ́ndé náà ni ọjọ́ Súná fún ẹlẹ́yà tuntun ta bí ní àdàbí ẹlẹ́yà absat. ìyá ńlá ni ọ̀la ẹ̀ ìyá ńlá ni ìtàn absat a máa gbọ́. àwọn ẹ̀yà àfáà dédé sọrúkọ ọmọ wọn ìsọfásán mo lọ ka ìtàn tó dìbò kọ yẹ ọlọ́run fi absat dòwú mọ́rùn-ún nítorí tó ga yàtà ó lè ṣe gudugudu méjì yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ dùnú náà so ìjọ yìí náà tún ìjọ súnmọ́ rẹ̀ ọjọ́ yìí náà tún ìjọ ìparí ìtọ̀sí náà ní àdàbí àwọn nǹkan gbandigbandi mẹ́ta yìí ló wà ní ọjọ́ yẹn àti wá sùtẹ̀sí ẹnu níjọ́ kejì rẹ̀ kọ́nà máa ní ṣe gbogbo ẹ̀. níjọ́ ní sáwọn bàbá ń sọ̀rọ̀ yìí pé ọlọ́run kò jẹ́ kórè wọ́pọ̀ kó tó lórí ara wọn. Sùwẹ̀kùn wà kó kó tó lórí Kó tó lórí ara ah, wọn. Iná ní bẹ́ẹ̀ yóò ó di. Ọlọ́mọ sábà ní ti gbẹ. Àmín. Máa fi láti mọ fún wa. Àmín náà àwọn òfin onígẹ́bà a máa sọ bẹ́ẹ̀ tẹ̀síìrì pé ọdún ilé yìí ọ̀pẹ la kú wá. àwọn ọpẹ náà dúró àbí àbá àrídú gàmá. dídú sára. dáwọ̀ ètò parí àwọn nǹkan kàrin kàrin yóò tẹ̀lé nàìjíríà. káàtì káàtì gbọ́ ti pẹ́ káàtì gbọ́ ti pẹ́. ilé ìwọ̀n máa ń ṣèjọba o èyí ti bá ń lọ arúgbó ọ̀tún o amẹ́yẹ ti sọ́wọ́ bẹ́ẹ̀ èmi o àtẹ̀yìn jàmá yìí ọ̀tẹ̀ tí wọ́n dà lóde. ló gbọ́dọ̀ hmm? kódà mi tí wọ́n dà dé àwọn ilé àwọn tún dà. àwọn ilé àwọn ọ̀dà náà tún lọ sí ìgbà ìjà tí wọ́n dà. láhàrọ̀ làkúrọ̀tà. ilé aroko sílẹ̀ afábọ̀ sí hmm. náà ni ọ̀rọ̀ tẹ̀síwìrà láàyè yìí àyà tuntun tí wọ́n bá níta lẹ́yìn tafsiri tí a ti ka bí ẹnu ohun tí a kà tẹ́lẹ̀ àyà ọgọ́rùn kan àti ogójì ó lé kan. الأدلة الواضحة على قدرة الله تعالى الله أكبر الله نعم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي أنشأ جنات وغير معه هو جنات معروفات وغير معروفات والنخل والدر مختلف الأكله والزيتون والرومان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وعاق حقه يوم حصاده ولا تزعبوا إنه لا يحب المعتدين ẹjá tí ọlọ́run lára nígbà ń ka kuraani ní dídí àsìkò yìí lẹ́yìn àyílà báyìí ní àsìkò trump ráǹtì di méjì èlógún yìí tí ń sókè tí ọ̀kaánú. àkàrà ọkùnrin ah. náà pẹ̀lú pé èyí tí a jókòó sẹ́yìn gbọ́ gan-an ẹ̀rọ ti ara yín kù sí ẹ̀já kí ọlọ́run wo. ọlọ́run ní a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim. وهو الذي أنفى جنات معروسات وغير وغير معروسات لما خلق واسترها مختلفة كله وسيفونا ورمان متسبها وغير متسابه كلوا من ثمره إذا أثمر وآتوا أفقه يوم آصاده ولا تسرفوا إنه لا يهيب لمسرفين إنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوه إنه لا يحب المسرفين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين àwọn àyà àti ìtafẹ́ máa kà yìí akọlí ẹ ní àdìyí àlewádìí ha aláàkùdúrọ́tìlá ìtàhálà àwọn ẹ̀rí àwọn ntọ́fẹsẹ̀ tọ́tọ́ka sí pé ọlọ́nìkan ló lágbára ní àwọn ìtàgé mọ̀ká yìí ẹ wá wo ṣèṣe wẹ́kú kó ṣèṣe déédéé pẹ̀lú pé ọba tó lágbára ńlá wa mùsùlùmí gbà pé bẹ́ẹ̀ lágbára wà gbogbo ẹnìkan tí bá ń gbé agbára tó dùn ara rẹ̀ àwọn gbà púpọ̀ lágbára olùdórí ọjẹ́ olùgbòdó yẹn kọ́ wà àníṣe orúkọ dá wa wà ń ohun tí ń tọ́jú wa tù ú ohun tí wa tì í ara rẹ̀ gángan orúkọ dá rẹ̀ kùsùdà nǹkan mi. máa ń wá déré nù. èyí ni àwọn àdìọ́kẹ̀ sí àwọn ọ̀tá ìsìlámù yìí fẹ́ ká ní ká lè sọ wọ́n lọ lọ́hùn. nítorí làákà ìkan tí ò múnádóko tí ọlọ́run yọ̀ǹda fún wọn kán lè ṣerú ayé kán lè bá àfi ṣerú ayé kán lè bá ṣerú àwa tá a fẹ́ sí lọ́hùn pé káwọn dààmú mọ́ kábàánì ṣe àdá táwọn fi gé ko kábàánì sọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká máa fi jẹ́ran ká máa ní sọkọ̀ ká máa wọ̀ lọ wáàsí ká máa wọ̀ lọ bí ọ̀rọ̀ lọ́hùn ká máa fi plane ká máa gbé lọ sí áàjì ọwọ́ làákà ìta fún wọn tí wọ́n ìṣẹ́rù yìí wọ́n á kí àwọn di ọba ọlọ́run ọlọ́run bá àwa ẹ̀dá no ẹ̀ ọlọ́run ti wá. bẹ́ẹ̀ bá ní làákà ìtẹ́ fi tó nǹkan jọ làákà ìtẹ́ fi ń pẹ̀lú aráyé lásán. ẹni tó sì náà ọlọ́run ní kó wàhálà síbọ̀ sí ń gbá yà á. wọ́n máa lọ pé ẹ wọ́n ti máa rọ plé ní kínní wọ́n ti máa nǹkan ń jẹ́ ọ̀nù ìwọ́n rí orílẹ̀ ọba kan orí nínú ilé ọba kan tí wọ́n tún tọ́ jẹun kankan òsì ní jẹun kankan kakpe ní palasi ọba kan o àdàtẹ kogun yẹ o àdàtẹ fi sako dábì bẹ dako ẹgbẹ nù wọn bá wọn dako tí wọn jẹ tiwọn ni bọlọ fi fà jẹ nìyẹn ẹ má bẹ́ẹ̀ tó lọ wàhálà ní kókó yìí wàhálà tó fẹ́ ṣe láyé ọlọ́run tó tún wá gbádùn láyé tí wàá pè lọ́run lálẹ́ lákàrí bá aráyè ti fẹ́ ẹbí sálò máa gbádùn láéláé. wọ́n fẹ́ ká dẹrú àwọn wọ́n fẹ́ ká ní àkídà rẹ láyé látàrọ̀ dáná ìṣọ́lá ọba wa wọ̀lá ta ìlà hánà wàlá ń kàkúnà ìlà hánà òní jọlọ bàbá láíláí wọn fẹ́ ká ní àdìọ kan ìṣọ̀kan bẹ́ẹ̀ sì ni wọn fẹ́ wọn kọ àwọn náà ti mà fún dòdòdó lọlọlọhùn ayé ìwà fẹ́ máa ti fún wa ìjọ kan tó so agbára ọlọ́run lẹ́yìn tá a ti kà àwọn nǹkan tá a kà tán tẹ̀ bá gbàgbé jàmọ́ àwọn nǹkan tá a kà sẹ́yìn ní wípé àwọn káàpùlì àwọn òbẹ̀bọ wọ́n ń pín tọ́lọ̀ ń dá wọ́n ń pín lọ́dọ̀ ara wọn pé ọlọ́run wá ní àwọn kan ń bẹ̀ ẹ̀yìn kan tàwọn ń bẹ̀. alẹ́ ẹ̀kọ́ jàmọ́ wọ́n tún wá ń ìṣẹ́ tó pọ̀ náà àbòsí òfin yẹn wọ́n bá dùn bẹ̀ náà. ọlọ́run abẹ́ sá kónkóló ìyá kónkóló ẹ̀rí ńlá lé wọn lórí pé ọ̀dà àwọn bẹ́ẹ̀ gbé yìí sẹ́yìn lè dà sẹ́yìn lè dà ọlọ́run amálẹ̀ pé ni mo máa dá wọn kó rábàdó kan so ẹmọ dá dáhùn wọlé dà kò lè dá lábẹ́ ẹ̀kọ́ tó yá nǹkan náà ń lò kọ́yá ìpè ọlọ́run kọ́yá lò kọ́yá ìdí ọlọ́run kọ́yá lò kọ́wá sọ́yà àgbàdo tá a máa lọ tá a máa fi sòdì. bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ sàgbàdo ẹ̀yin kẹ́ ẹ dé fẹ́ àmọ́ tòbí bẹ́ẹ̀ ẹ tiẹ̀ tíráì. أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون أتلاقي مراد واقعة ẹ̀yẹ́ fara àìsàn máa kẹsìrà òhun náà àhántàn kẹsìrà òhun náà hó amúnà ànà sàrò hó ẹ̀yìn àgbẹ̀ tẹ̀ ń dáko ẹ̀rọ iṣẹ́ ń kìíní. Mọ́tà òṣùwọ̀nà. Iṣẹ́ ń rolóko tẹ̀dá lóko ẹ̀rí ni. Àhántún. Àhántún kẹsìrọ̀ ònàbó àmúna àná òǹzàrí òun. Ẹ bá dáko ikú fẹ́ dáko àgbàdo ilé kò mẹ̀lẹ́ lọ àbáyé. Ilé ìlú àgbà lọ sùn, ṣẹ̀sùn sí lọ́rùn ní. Ẹ̀yin máa bí ti ṣe bí ti ebi ti fẹ́ mú lórí ebè ebè yẹn rà síbẹ̀ ìgbọ́ra ebi ti lẹ́rọ yẹ kí bọ́lẹ̀ kẹ lọ wú fúlánlá lábẹ́ rẹ̀ dídẹ̀gẹ̀ ẹgbẹ́ nǹkan ìyá ti di bọ́lẹ̀ igi lásán ẹ̀yin ọmọdé tẹ̀ bá dákórí ẹ̀gẹ́ tí wọ́n fi ń ṣe gààrí tí wọ́n fi ń ṣe fùfú tí wọ́n fi ń ṣe ẹ̀ẹ́dẹ́njẹ́ ní ìsìn yẹn sẹ́mó. ẹ̀gẹ́ nílà igi wa yẹn ń gbìn wọn ò tún jí bọ́ọ̀lẹ̀ lọ máa wú lábẹ́rẹ́ ta ni sọ igi bisu. àfàrọ̀ ayé tó máa tàhárò tó ìtú ni àgbẹ̀ bá bò mọ́lẹ̀ èyí tí àgbẹ̀ èyí tí àgbẹ̀ bò mọ́lẹ̀ yíra ni yíra ọ̀kadà bíi pé àgbẹ̀ sọ pé wọ́n lọ́hùn ìtú tí mo fẹ́ máa wá kólókò yìí ọ̀gángan bíi ni ọba ń gbé sí kárapiláyé bí a ṣe ni ká tó jẹ a ṣe láyé a tó jẹ ni láì padà tẹ ẹ padà ẹ má sọ bẹ́ẹ̀ mà pé ntí a jẹ làgbàǹtà ṣe nọ nká ṣe làgbàǹtà jẹ tó àkọ́kọ́ sí náà ká tó jẹ ni. àgbẹ̀kàjúwe pé ọlọ́run ò bá ń sọ sùkà bí ẹ lọ bí àwọn àgbẹ̀ lóore bí èèbù sùn tí wọ́n bá pè mọ́lẹ̀ bá fẹ́ rí nìṣu tí wọ́n bá fẹ́ wà ń bẹ̀ ó fi rí lábẹ́ pé ẹ bá pa ègbú iṣu rẹ̀ wẹ́rẹ́wẹ́ iṣu wẹ́rẹ́ ní ọ̀nà ní ọ̀nà wà padà ẹ bá pa ègbú rẹ̀ bambabamba bambabamba ẹ lọ́ba kù síbẹ̀ kí n júwe yí pé kí n júwe yí pé nfẹ́ ẹ bá fún mi ní nfẹ́ padà yé èyí tẹ́ ẹ fi lè ọ̀rà ni àmọ́ tó di bẹ́ẹ̀ ẹ paroko ní o ẹ paroko pé ní o fẹ́ kó rí o. ẹni pa ẹbu wẹ́rẹ́wẹ́ kò lé ẹ lọ ọjà ẹ máa rán aṣọ kan tọ́sí tọ́sí lọ́jà bí èébù ṣe rí nù bíbí bàbá àgbẹ̀ bára ẹ̀ dé nù kí la bá dé bẹ́ẹ̀. ẹ̀yin kẹ́ ń sọ ọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní sọ ọ́ dà fi ilẹ̀ ńlẹ̀ tó má jẹ́ pé bẹ́ẹ̀ wá ni ẹ ti mọ wá fi níbi ọlọ́run lọ ẹ̀yin ọ̀dà kankan ẹ̀ kankan èmi náà mo dá gbogbo ẹ̀ ọ̀rọ̀ wa ni. wọ́n wọ́n lẹ́bí àrùnṣẹ́ màrúṣẹ́ wọ́n màrúṣẹ́. ọlọ́run nífẹ̀ẹ́ bí òun ọlọ́run bá lékè ọlá lòun ṣe ọgbà àwọn oko ńláńlá ní jẹ́bẹ̀ màrúsáàtì àwọn ọgbà oníkẹ́yìn tẹ́pẹ́ àwọn ń ká gbìn síbẹ̀ tó bá ń so tẹ́ ẹ̀ bá ṣe áríṣù fún ọwọ́ ọmọ ajé ọmọ ìjà dànù ni igi tó yẹ ká tó dẹ̀ tán èso rẹ̀ ń so lórí ẹ̀ díẹ̀díẹ̀ tó bá pẹ́ ẹrù yẹn pọ̀ débi pé yọ ìjà yìí dànù. àwọn àgbẹ̀ wọ́n wá ṣe tàràgà wọ́n wá ṣe fún àwọn nǹkan yẹn wọ́n rí ìmọ̀lẹ̀ tí wọ́n gbé wọlé yóò máa pààrọ̀ lórí ẹ̀ tẹgbẹ lábẹ́rẹ́ báyìí tẹ bá kó abẹ́rẹ́ á dìpa èrò kankan pààyàn tóbi ewé ó ti súnmọ́ra wọn lórí ẹ̀ yóò wá sódà òsórí ẹ̀ lọ bàǹbà bàǹbà bàǹbà àwọn tó so lórí ẹ̀ yẹn nǹkan àfi tẹ lábẹ́ ni ò ní jẹ́ wálẹ̀ ọlọ́run ní tẹ́lẹ̀ mi ni mo ṣe irú ẹgbà fún yín. ọ̀gọ́ irọ́ màrúṣà. àti àwọn igi tí àwọn lè dá láì ṣe tàrágà fún wa bí igi ọsàn ọsàn mímọ àbí àgbálùmà àbí máńgò àwọn ní agbára débi pé ǹjẹ́ máa ní wọ́n so wọ́n dàrú wọ́n gbó sáńjì. àmọ́ kan bẹ́ẹ̀ nínú àwọn nǹkan ọ̀gbìn kò ní dá dúró bẹ́ẹ̀ tẹ̀ máa dé oko kòkó ń bí tilẹ̀ nígbà kòkó yóò yá kòkó ń ta sọ yìí. àwọn àgbẹ̀ wọ́n rọ kòkó wọ́n rọ ọwọ́ kòkó lọ ní tó máa fi nǹkan gbẹdó gbẹdó èso tó so òun náà ló so tó lè yá lulẹ̀. dábàá rọ kọ́lọ́n kì mú sí bẹ́ẹ̀ kí àgbẹ̀ dínú oko tó wú ọ̀tún sínú ẹ̀ dùn tó wú òsì sínú ẹ̀ dùn pé áá ṣé ìwọ àgbẹ̀ tó ṣe oṣù síbẹ̀ ni sọ̀rọ̀ nǹkan kan ti fi ń dà bẹ́ẹ̀ oúnjẹ olùkúná tìtìtìtìtì ọlọ ọkọ bẹ̀ lọ́rọ̀ lẹ́yìn ó débẹ̀ láàárọ̀ kílẹ̀ tó mọ́ láàárọ̀ ó ti yàtọ̀ kí ló pọ́ǹpù kan síbẹ̀ ọba àgbáà ni. wọ́n ná kọ́nà bákan náà ṣé báwa la jẹ́ kẹ́ máa gbin dàbí nù tó péye ló tó péye jù lówó tó péye jù ní nǹkan kó láyé tó ń fi pààrọ̀ ẹ̀fọ́ wa ń bí dàbí nù tí bẹ́ẹ̀ náà bá wá gẹ́lẹ́gẹ́lẹ́ rẹ̀ lọ́pẹ́ lọ́dọ̀ tó wá ń bí. ìròyìn nwa ó papọ̀ ẹnu máa tí wọ́n ń jẹ́ pé tí wọ́n ń jẹ oúnjẹ oúnjẹ jíjẹ àmọ́ bí tí wọ́n ń so gẹ́lẹ́ náà ń so ń àmọ́ tí wọ́n wàhálà kó wàhálà níwọ̀n bí wọ́n ti ka kán ó ti dé oúnjẹ ó ti dé owó ó ti di títà torí ilẹ̀ ẹ̀dí agbègbè ànábì dìde ló ń ti wù. owó tí wọ́n fi ń ta làánà ń tó apá ń bí ọmọlẹ́yìn wàhálà ni ẹ bá gbé oko ó sì bá wọn màmá rẹ̀ lọ bí wọ́n ń fi ẹ̀yìn yọmọ pé iṣẹ́ ńlá ni sẹ́yìn kí wọ́n tó lọ kọ́ lókè alágbàkọ kótó lọ kọ́ lókè tó bá kọ́ tán ó kú rírù láti ìdí ọ̀pẹ lọ sí báwò wọn kò kàn ní ìbáwò ibẹ̀ ni wọn láàdá òbí ẹyin jọ sí ẹ wá kú sí àwọn ọkùnrin tí wọn wà sá tí wọn wá sá tán àti wọn fi sá lóto wá di káàmọ wá yọ ẹyin nínú sọsọ táwọn wá yọ tán nínú sọsọ ọwọ́ adi orí iná fún ṣíṣe àwọn adi kan tẹ́ pé sóòrù wá sí àbà láti fi dáná pé ìlàjì oko ni wọ́n ni wọ́n fi dáná ẹ̀yìn torí pé tí náà bá dùn kò ní jiná àgbá ni wọ́n dẹ̀bi sí àdínkòkò ńlá tó bá jiná dá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ọwọ́ á di gígún nínú odó tàbí inú ẹ̀kú tẹ́wọ́ á dùn tán ọwọ́ á di iṣẹ́ omi pípa sí lórí ńbẹ̀ wọ́n wá tẹ̀ wọ ẹ̀kú pẹ̀lú pé kí wọ́n máa wá da omi sí kí máa fẹsẹ̀ tẹ́ kí máa fẹsẹ̀ tẹ́ kí máa tẹ́lá yẹn tán èrú tí bá ń rú jáde ni wọ́n mọ̀ wá rí sínú gbá sínú gbá sínú gbá tó bá wá pọ̀ èrú lórí agbóná padà tó bá agbóná padà oríṣẹ́ ṣíṣe pẹ̀lú ìjì tó tún lágbára míì náà tó bá ti á ṣe epo gangan yóò máa jáde wọ́n ń kan ní. Ah. ìkẹsẹ́ ìdọ̀tí ara rẹ̀ tó bá yọ sísàlẹ̀ ni wọ́n tún wá tún sè wọ́n ní kẹ̀kẹ́ wọ́n fi ń jẹ su epo ẹsẹ̀ wàá dé nìyẹn ẹ wo protesting tó lọ́ọ́ ìjìnlẹ̀ àjọ lọ torí kí àǹfààní jáde àmọ́ ti dàbí náà ẹsẹ̀kẹsẹ̀ náà ni onáṣìlọ́gà owó ilẹ̀ lábáwá nígbà náà ẹsẹ̀kẹsẹ̀ bá ti ń ká òun wọ́n já ni o wọ́n jẹ́ ni o wọ́n ó ṣe ni o ní àlọ́ fi gbà àǹfààní ti ọ̀dọ́ tiwa ò rí bẹ́ẹ̀ àṣìbà bàlà wàhálà ilẹ̀ ilẹ̀ ọjọ́ wẹ̀ kó lè yàtọ̀ sí àwọn ará bí nǹkan kan yẹn ṣe é taanu lára dàbí nù igi rẹ̀ owó ewé rẹ̀ owó kókò nǹkan rẹ̀ owó bẹ́ẹ̀ náà tọ̀kọ̀ ẹlẹ́bẹ̀ wá ń bí náà ìpèsè owó èsì rárá ọ̀fẹ́. àmọ́ káfíń lẹ̀ Yorùbá àti lẹ̀ bí tí ìgbé ṣebi tí wọ́n ti gbé ànábì ọlọ́run dìde lọ́pẹ́ ti wù àdáwò tí wọ́n ń bẹ lára ọ̀pẹ́ ti wá ti sẹ́mu. ẹ̀ lè rí ẹmu lára dàbínù dàbínù ni ànábì fi àwa mùsùlùmí wé bí a dàbí dàbínù nípa pé kí ni dàbínù kì í wẹ́wé gbogbo ojú oko yòókù ìmọ̀ ń wọ́wé ṣé márùkù ìmọ̀ ń wọ́wé ó lè máa jẹ́ ẹ̀kan lọ́dún àbílẹ̀ àdéhùn ọdún mẹ́ta mẹ́rin yóò ṣà wọ̀wé ṣùgbọ́n tàbí mọ̀ ewé ara rẹ̀ jọ kì í ní àná ẹ bá lọ gbọ́rọ̀ ọ̀run láyé náà ní ọgbà kú. Allahu akbar. bẹ́ẹ̀ ni ọ̀pẹ̀lẹ̀ dọ̀tí wa ọ̀pẹ̀ náà ìwọ́wé ẹ̀lẹ́ pé ọ̀pẹ̀ ní wọ́wé láyé. bọ́lá ti sọlá ọ̀tọ̀ọ̀tọ̀ fún wa nìyẹn ó sì wí ìfọwọ́ náà àmọ́ kọjọ́ tán wà nàkàlà ọlọ́run ti bá a la ṣe ibú di fún yín. wà zẹ́rẹ́ àti ká gbìn ín kó kù kó so bí ọ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mùkútẹ́lẹ́fà nà òkú lóhu. títí jẹ́ èrò papọ̀ mángòrò jọ ọ̀sán lójú àmọ́ tẹ́ bá jẹ́ kó papọ̀ àgbàlùmọ̀ náà kò papọ̀ tẹ́sí wọn ò papọ̀ mọ́ra wọn gbogbo nǹkan eléso nǹkan eléso tí ọlọ́run sì mú wá ní gbogbo inú sàmánì tí ń bẹnu ayé inú òru wà tòtútù wà gbogbo nǹkan gbogbo nǹkan eléso yìí lọ́lọ́run ti sáyè kọ̀ọ̀kan lọ nígbà tí kálukú ní tiẹ̀ tàǹjẹ́. wàgbà ètò. bákan náà fẹ̀ tún tí bá a lọ sí fún yín wàrúmán àti rúmán méjèèjì yìí ìbẹ̀rẹ̀ tiwa náà ń bí àmọ́ ọjọ́ ni kọjọ́ tán. mùtàṣáàbẹ̀ àwọn ọ̀gá ẹ̀rọ mùtàṣáàbẹ̀. tí wọ́n jọra wọn àti tí ò jọra wọn àwọn nǹkan kò ní ìsúnmọ́ra wọn ní jíjọ èsì lè yàtọ̀ à ń fẹ́ ìṣòro àwọn rárá rárá bí nǹkan oko tá a mú. Kùlù mi sàmárì ní ìdá àtìmárù. Ọlọ́run ẹ̀ wá máa jẹ́ ìdá àtìmárà tó bá ti lè dèso ẹ máa jẹ́ wáṣẹ pọ́n ẹ máa jẹ́ ẹwẹ̀ kọ́ ọlọ́run. À ń sọ fún wa yí pé ẹyọ pẹ̀gàn kúrò wàláì kò sírù kùránì náà lókè pẹ̀ ṣáájú kó tó dé àtẹ̀kúndé yìí kò sí mi ìwé òlẹ́bí gbé ní àgbáni. ẹ wo ye sọ kùnú mi nǹkan mọ́ ni yìí rárá. a ti máa rọ ẹjọ́ pọ́n kẹ́kẹ́ jẹ́ ẹ̀rọ kọ́ lọ́dọ̀ yẹ ẹ má jẹ ní tí pa tẹ bá jẹ láì pa ìjẹ wa là o ọlọ́run fún ẹ wá ń kó wa lẹ́kọ̀ọ́ mọ́rọ̀ rẹ̀ òun fún ara rẹ̀ wá ń kó wa lẹ́kọ̀ọ́ pé ẹjẹ́ kó pín ìta àsìmọ́ra ẹjẹ́ kó gbó kẹ̀ẹ́tù jẹ́ tẹ bá jẹ láì pa láì gbó olùjẹ wàhálà. wà á ti ṣàkóso ìyá ọmọ àkọ́ọ̀dì yìí ibi ẹ bá wá kórè oko ẹ wá yẹpọ lọ́hùn níbẹ̀ ibi ẹ bá kórè oko yìí ẹ yẹpọ lọ́hùn níbẹ̀ ẹ má jẹ tán ẹ̀kọ́ náà lẹ́tọ̀ ọba ìwo ọba tó jẹ́ kó so ọba jẹ́ tó jẹ́ kó dàgbà ọba tó jẹ́ kó ta ẹ̀yọ ẹ̀yọ ẹ̀tọ̀tọ̀ náà níbẹ̀ wàlà àtúnṣírí fún àwọn àfáàní káwé kí mọ̀ lọ níbẹ̀ yẹn ọkọ̀ ọkọ̀ ti jíjẹ ṣáájú kọ́tórí ẹ̀tọ́ tó lọ ìyẹn ni yìí pé àgbẹ̀tọ́ dáko ó sì láǹfààní kó máa jẹ́ ńbẹ̀ kó máa lò ńbẹ̀ kó kórè oko ìkórè oko ni ó bí sàkà oko yíyọ àmọ́ olè máa ti jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ti wo bí àwọn ẹlẹ́bọ tó wá di àwọn èèyàn tó bí kọba di àsìkò kan wọn ò ní jẹ sisi ẹgbẹ Ọlọ́run ti ń yé so ti ń yé ta oní ẹmọ láti láti yọjú ẹmọ jẹ nǹkan yín lọ gbogbo àwọn tí wọn ti sí àgbẹ̀ Ọlọ́run bá ní ní mùsùlùmí bá ní kẹ gbogbo wọn bọ́jú lọ àwọn ẹ̀bá ti wá bí Ọlọ́run ti ń sọ yìí ó tún jẹ́ arántí pé bàbá wa wọ́n lò ó tí ó di àsìkò tí bẹ̀rẹ̀ sí ta wọ́n máa lọ yẹ sí wò lọ ni tó pé kò yí tabá kan náà wọ́n á ní ẹja lọ yẹ kí wọ́n wò káwé tó bá ta ètò bá ta ń bẹ̀ ni wọ́n kọ̀ọ̀kọ́ máa yẹn dúró bá. àdúrà wọn ló gbà tí oko àwa ọmọ wọn fi jẹ́ oríta mẹ́rin bódìjà àti gbogbo sẹ́nu bá ń ta nǹkan tí ó fi já pé gbogbo àsìkò làwa ń jẹ sùn àwọn kì í jẹ fún tíṣọ bá tí ì ta lóko ń jọ èyí tí wọn bá kó lé wọn ti tán oṣù bẹ́ẹ̀ nìyí kò sí ẹbọ ọjà ẹra sí ní wọn ti rà kálukú ni ó sọ ìtí ọjà pamọ́ bá ti jẹ tán oṣù bẹ́ẹ̀ mí nìyẹn wọ́n lè fi ojú ìṣe ìbúlẹ̀ ń bẹ̀. ṣùgbọ́n àní ìsìn ìjọba là ń gbọ́ ọjà sùn ipò ọdún ìtòbi ọlọ́run. ọlọ́run jáde àti àná ògbà níbi àwọn wa náà jọ karùn jọ karùn ní ọmọ ná ọjà àkùkọ bíjọ karùn ọba pé ẹẹdí rẹ náírà nílẹ tìrì àfẹnbá fẹ wá wọkọ wá lé Ìbàdàn wá rẹnà lóko tí a ti rẹnà wá bàdàn jọ karùn ó tún gbẹnà wá jọ karùn ó tún gbàdà wá wọ́n tún kàgọ́ ra ní ètò àti ètò àti ètò ìdò ara ní tẹ́fẹ́ rà ń bọ̀ lọ́nu wá pé kálukú jẹ́ ìlú ńlá àwọn ìyá kan náà ni wọ́n ń sòwò bíi àǹtata àǹtàlùbọ̀sà àmọ́ gbogbo àbáyé kù ti ń bẹ lọ kánrin pẹ̀lú ọtún bẹ́ẹ̀ ọtún bẹ́ẹ̀ ọtún yọjà bọ́lọ̀ bọ́lọ̀ ti fà náà nìyẹn ọlọ́run ní ẹ máa jẹ́ gba ti yọjú fún ẹ máa jẹ́ tó wá di pé bá kó gbogbo rẹ̀ pọ̀. àkọ́rù ya ọmọ àṣọ ọ̀dìní. ọbẹ̀ rẹ̀ wá lọ kó lè gbogbo púpọ̀ ẹ wá máa iye tẹ́ ẹ bá ṣe kẹ́mọ́ntì sàkábàwọ̀ ń bẹ̀. àwọn ẹni sàkà wa wọ ìkòkò rẹ̀ púpọ̀ tó sàkà kó wá fáwọn aláìní ń bẹ́ o kó zara sadakọ̀ ẹni yẹ mọ ni ń bọ́lọ̀ direct ni direct yóò fi nǹkan mú ní ẹ̀fẹ̀ ọlọ́run tẹ̀ bá da ẹ̀rí. so ọlọ́ni wọ́n náà tó ìrì fún. ẹ má wàá ná iná pa. iná wúlò yóò lè gbọ́ ilé òṣèlú. ọlọ́run fẹ́ náà ó ní iná pa. nínú ọ̀gá òṣèlú ìjọba gbólóyìn àgọ́ ẹni tó ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ wá fi sàánú ayé àgbòkọ rẹ̀ ó gbin nǹkan oko ó dẹ̀ rí sìn ó gbin falafala Ama gbogbo ẹ̀ ló fi sara kù pàtó sara pàtà ó sì láyà ẹgẹdẹ ọlọmọlẹgẹdẹ kí la dé ọlọ́run ti fi gbé sara ọlọ́run ní ẹ ti sara ẹ yọ ẹ̀tọ́ wọn là á tún sílẹ̀ kú ẹ má nù náà pa torí pé iná wúlá yọ ẹ bẹ̀rẹ̀ mùsùlùmí ọlọ́run bọ̀ fẹ́ràn nù pa bẹ́ẹ̀ bá jẹ́ pé irúgbìn tẹ́ gbìn òjò lọ́rọ̀ sí òjò sámà lọ́rọ̀ sí kí sì fẹ́ nǹkan mi fún fẹ́ nǹkan mi fún sàká rẹ̀ tó bá ti di pé sàká bá wọ̀ ọ́ ìdá mẹ́wàá ìdá kan ìdá mẹ́wàá ẹ̀fọ́ àwọn táyíkà àwọn tó kàtà ẹ fún yẹn ọlọ́run lẹ fún un sádìkà tí ọba yẹn roko tí ọba yẹn pọnmi tí ọba yẹn ṣe kankan ẹ̀fọn náà bẹ́ẹ̀ kí wọ́n jẹ kí wọ́n ṣàdúrà ẹ wo ètò ọlọ́run láti sánmà wá. wípé táyé bá fẹ́ dáa àmọ̀jọ mi ti ọ̀tọ̀ ni o ìwọ rówó lọ́nà ká bọ́nà míì lọ́nà halal owó ìdíńdọ́gbọ̀ òògùn ọdún ọ̀dà mẹ́sàn-án kò ń ṣe pé ká máa kíẹkíẹ pẹ̀lú bọ́ọ̀ náwó sáwọn èèyàn kò nídìí kíkí ẹ̀tọ́ ẹ̀ lọ yọ ń bẹ̀ kí yòókù lè mọ́nú nìyẹn. àbá bàbá wa àgbàlá múnigbó àgbà tàná wọn bá dòde dé jẹ́ngbò wọlé jẹ́ngbò dìde wọ́n mọ̀ á òbí méjì méjì àtọwọ́ méjì méjì bàbá wọ̀ pé kí ló kọ́ ntáǹtì wọ́n ní yá nàgún ẹ̀yin náà nì wọ́n mí nù o jíjẹ mí nìyẹn ẹ̀kọ́ nu jàmá tẹ́ ẹ bá fi rọ́nà ẹ jẹ́ káwọn ti ń bẹ lára yóò mà ẹ má ti fẹ́ẹ̀ bí ajá bí ọ̀rẹ́ bí ẹbí èyí tó bá gba nẹ́fúlọ́pù ẹ kì í bọ́ bẹ̀ ẹ fi sí wọn. kẹ́ ẹ má máa dàbí àwọn tí wọ́n máa ń fún. Mm-hmm ọba àdìgẹ́lá yóò fẹ́ nìkan yọ láàrin ẹbí láàrin ọ̀rẹ́ lágbèlé nínú ọ̀lù yóò fà sókè afàsókè adáwo ni ẹ̀dọ́ òní kò ń sọ kò sí ìjọba tán o. ṣé ọ̀padà di àwọn ara yòókù àbọ̀sì máa wà lọ́gàá lọ owó ara ń tẹ̀lé ìfà o. tọ́ba ń rí i sọ ọ̀nà wẹ́ẹ̀sì ibi tó yẹ kọ́ ọ̀nà wẹ́ẹ̀sì tọ̀sàpìlẹ̀tì ẹ̀ o ní padà sẹ́yìn mọ́ àmọ́ orí oṣù pa oṣù tó pín pín pín ọbẹ̀ yẹn gbọ́ yà. ọlọ́run máa ṣe ẹlòmíì yóò ṣe lẹ́jẹ́lẹ́jẹ́ débi pé ṣékọ̀ mọ̀nyí fún ni ọ̀ya ẹlọ́bí ẹlọ́ba pé oníjì bùkátà. ìjọba adé ń gbá fẹ̀yà yí pé ìdánwò ọlọ́run ni pé àmọ́ ń bọ̀ ń bọ̀ ọ̀ya yìí gan ni ọ̀ya yìí ni ọ̀ya ìdí náà ti ń bọ̀ tẹ́tẹ̀lẹ̀ yìí yìí yìí tún náà òun ẹ má jẹ́ kí òun náà tún lẹ́sẹ̀ wá ẹ bá ń fọ́n náà àtùbọ̀ ṣiṣẹ́ rẹ abẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìṣẹ́kọ́ ìṣẹ́kọ́ ìṣẹ́kọ́ lówó ìṣẹ́kọ́ lówó abẹ́ àyè ń gbà ọmọ wa bẹ́ẹ̀ ọmọ ga lọ bẹ́ẹ̀ àmọ́ wọ́n ní ọlọ́run ní ẹ bá jẹ́ gbogbo tẹ bá rí tẹ àhátà o ẹ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ẹ má hàtà ṣé mọ̀tìmọ̀sì sọfí táwọn tí wọn lẹ́tọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ni mọ̀tọ́lá arákùnrin kan ìmọ̀ ṣiṣẹ́ kò níjọ́ sinmi gbogbo ọjọ́ tí ọmọ fi sinmi pátá tó máa lọ bí iṣẹ́ ó sì ń gba owó gidi níbi iṣẹ́ tí ń ṣe láyé ìgbà náà ti ẹgbẹ́ ṣe kọ́ sínú tẹlifóònù ni pọ̀nkan sì ìgbà náà lẹ́yìn tó ń gba one hundred thousand lóṣù ní ìsìn àbí lójúmọ́ jàre torí lójúmọ́ ní gbowó ìgbà tí yẹn ń gba hundred thousand lójúmọ́ ṣàpè ẹ̀sìn ìgbà kò gbàmí bẹ́ẹ̀ ọyọ fún owó. ọ̀rẹ́ wa bí ìpìlì à alákùnrin ah, ó tún níjọ́ ìsinmi olówó náà tó náwó sí lọ́pọ̀ adéwọ́sọ̀ ah, gbà yìí ó ní bẹ́ẹ̀ ni bóòlù tó ná onítọ̀mọ́ ti gbà fún nǹkan tó orí tó ń gbà yìí mẹ́ta ló máa dá sí i wọ́n san gbèsè èmi ó sì fi pamọ́ òjòkó tó kù ló máa fi jẹun. ìwádìí ewúro bí pamọ́ ó ní òun máa ń yá àwọn èèyàn òun máa ń yá wọn òun máa ń yá wọn òun máa ń yá wọn tíjú bí fẹ́ dáa pawó tiẹ̀ náà ló ń jẹ gbèsè gbèsè kí ló ń jẹ gbogbo ẹ̀ tiẹ̀ lọ ń yáyàn lówó láti owó yìí oníbẹ̀rẹ̀ àdúró òun ló ń bi láyé bàbá yẹ bẹ bàbá ń bẹ ìyá ń bẹ tó ń bá ti wá pawó ìdá kan ń bẹ ìdá mẹ́ta gbèsè ní tó ń sàn ìyá kejì àwọn ọmọ àwọn lòun lòun fi ń tọ́jú òun yá wọn ti ọ̀nà òun fi ń pamọ́ bóun ti ń san ti bàbá àtìyá àwọn àwọn náà gbọdọ̀ wá sẹ́kù náà rábọ́rú gbúrú ọlọ́run ìdó wa kù ni wọn àjàwé òun fi ń jẹun bóun fi ń nànà àbá ní kábẹ́ẹ̀kọ́ ń bẹ̀ yẹn sábìsì tó jẹ sì máa fìpamọ́ máa já àwọn èèyàn kan tí wọ́n san ìyẹn àwọn ọmọ rẹ tọ́jú wọn tọ́jú wọn má jẹ ẹran má jẹ ẹran lólobó bí bàbá ọ̀tọ́jú ọmọ ẹ̀sìn ìsìláàmù ní dandan ni kọ́ máa ń sojúṣe rẹ̀ àmọ́ bàbá òun náà ọ̀kárí o nítorí pé bàbá kan lẹ̀ ilẹ̀ ẹ̀gbá ọmọ àwọn sọ fún mi pé bí ọba jọ wẹ̀ ajá àrò bí ọjọ́ wẹ̀ ajá àrò tó máa sọ pé ẹnìkan ti ń tẹ́ ọ̀dà sóhun àníkò ó lè jọ wẹ̀ ó sì já àrò kí ni ìtumọ̀ wẹ̀ ìyíká yẹ pé bóyá òun náà ti ṣe wí ẹ̀fọn ọlọ́mọ ìwọ̀ ń gbà yìí kí ìtumọ̀ àrò àrò ni pé tó bá ṣe wí ẹ̀fọn ọlọ́mọ àwọn dájọ́ nìyẹn wọn kú lọ́la tiwọn nígbà tó bá bímọ tó ọ̀tọ́jú ẹ̀ tọmọ náà bá wòye pé bàbá ọ̀tọ́jú òun ìwọ náà wá ní ìdí ọmọ ọmọ òṣèlú fún ọ ọmọ náà ó ti gbàwé ẹ̀sán náà lọ́dọ̀ tiẹ̀ tí ọba tí ọba tọ́jú rẹ lọ́pọ̀gbọ́n tọ́jú ọmọ ń tiẹ̀ lọ́jọ́ tó gbọ́n wá tọ́jú ọmọ rẹ kó lẹ́nu ọ̀rọ̀ lọ́la àlẹ́nu ọ̀rọ̀ ni tọ́jú aya ẹ̀yà má ya fìtínà mọ́ lọ hmm. gbogbo ọkùnrin tí ọ̀tọ́jú aya wọ́n dàda wò mí. international international international pípẹ́ tv. kókòrè kan ọ̀tọ́jú aya ah, wàhálà yọ yọ jẹ̀bi kan yìí ebi yà ìtọ́jú aya ìtọ́jú ọmọ lọ́dà dáwọ̀ síbi lọ́rùn. ó di o. gbogbo ọmọ tí wọ́n ń yọ̀ pátá sí i ní ibi bá bá bí ẹni lórí ẹjọ́ wọ́n ẹjọ́ rò. obìnrin kan láyé ẹjọ́ ọ̀hún ó lóun sọ̀kọ̀ ọ̀hún lẹ́nu ọkọ ní òtò bẹ́ẹ̀ wà náà ọ̀sọ̀ lẹ́nu. Ah. ó ní òun ọ̀sọ̀ yín lẹ́nu tí ọba kó bá yẹ ìgbà lọ́wọ́ ọkọ wa rò pé ìwọ nílùú yìí gbogbo aráyé ló mọ òun lọ́yìn àbàbàkì ìlú yìí. obìnrin yìí ni wọn kọ́ bá jà lọ́kọ́ bá kò dé rí lọ́kọ́ bá ro pé ọdún mọ́ bó ti rojú àríyá ẹ̀ mọ́ afásitì ayé láti fi ilẹ̀ bi oní sẹ́gbọ́ ẹ òun sọ ilẹ̀ nì ẹ̀rọ fàràjò ti kàn yìí nàmẹ́ta lè síbẹ̀ ọkọ̀ wa ń lọ kóńjọ kan oníkọlọ bá àwọn ọmọ ìlọsọdọ̀ ìyàtọ̀ àgbẹ̀mọ́ ara ewúrẹ́ kọ́dọ̀ ọ̀rọ̀ ayé ewúrẹ́ tí mò ń ṣe kó lọ́rùn kan síbẹ̀ ó ló ń gbọ́. ìyàwó tó lóun fẹ́ sọkọ òun lẹ́nu ó sì lọ yẹwé nítorí ewúrẹ́ ọ̀rà ó sì gbé wálé ó gbé ó sì. ó tún wá lọ bí ẹgbẹ́ nítorí ajá orí ajá ẹgbẹ́ yìí oge oṣù yìí ọwọ́ á mú àwo tó da oró kà síbẹ̀ odò ọwọ́ á mú àwo míì ọwọ́ á sùn ó sì tún bẹ̀ sóde nígbà ọkọ dé ọba gbé orí ajá àti ìgbẹ́ fọkọ orí ajá tó ti sè àti ìgbẹ́ tó tó fresh. orí èyẹ fẹ́ jẹun ó ti bọ́ alẹ̀ yóò sì báyìí òun náà ló bò kí ló lẹ́yìn àmì èjì àmọ́bìnrin yóò sì ọbẹ̀ ó lè yí ajá ajá. ẹ̀fún méjì náà ìwọ́n ìpadà tó wá bóde máa lọ sí àwọn èèyàn ẹ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ lẹ̀ orí lẹ̀ orí ẹran lẹ̀ orí ọkà gidi lẹ̀ obìnrin yìí oṣù wákìlẹ́dẹ́ ẹ̀rọ nígbà tí nígbà tí ìwọ ọkùnrin ìwọ náà. wọ́n ní ìjọ tí tó tún lójú omi ìwà àwọn àgbà lè kó olùsìnìọ́. ẹni àgbà wa tọ́lù. olùsìnìọ́. ẹ wá ẹgbẹ́ ẹgbẹ́ lọ́sọ̀ tó ń sọ àwọn orí ẹgbẹ́ lọ́sẹ̀. àkíyè rẹ̀ fẹ́ yìí. nítorí wọn lànà ilé yìí. òun bẹ́ẹ̀ máa jẹ́ ń gbọ́pẹ̀ ìgbéyìí tó náà kò ní fẹ́ gbogbo obìnrin orí dubai àtọ́lọ́sì obìnrin yìí. yàmá ẹ̀kọ́ nìyẹn lẹ́yìn hmm. àbá tó ń lẹ̀ yorùbá àwọn àwọn àwọn tí wọn fi kọ alẹ́ kọ́ nìyẹn ebi ò ṣe lò lò kúlò ní abára omi tí ò dáa. àwọn tó dáwọn ní ẹlẹ́lẹ́tẹ̀ ni wọ́n ẹlọ́run lẹ́lẹ́tẹ̀ ni wọ́n. àti sọ́jú ọkùnrin ti ń ṣe pamọ́ ṣe pamọ́ nígbà tí wọ́n ti wọ́n ti wọ́n lọ́wọ́ kẹsàn án tiẹ̀ yóò wọlé wọ́n lè ń yọ náà. obìnrin yóò fẹ́ lẹ́nu lóko akérèmọkùnmọ́lá. kọ̀mọ́ mi àjọ náà sì yọ. èyí ò tún lọ bá. ó ní kékeré lórí wọn. àní màá sọ lẹ́nu mọ̀kọ́dímọ̀ nù ẹ́ ọlọ́wọ́ hàn lé mà ọwọ́ àwọn yìí ni máa wò yàrá àwọn tó tẹ̀ kéjì ẹ̀jẹ̀ káyà tí a ti dúró sọ̀rọ̀ yẹn. ẹ̀ẹ́dẹ́ tí pọ̀ ọyá wa káyà ni. wọ́n mi ní lálẹ́ àmì hàmúlẹ̀ tẹ̀ ń wà fọ̀rọ̀ وكلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آمين sọ́wọ́n fi ń ju agbára rẹ̀ pé èmi lẹ́ẹ̀ máa bá mi sí nǹkan ẹjẹ́ àjọ dàálẹ̀ kájọ sá kájọ ẹ ẹ ẹ máa bẹ́ẹ̀ wàmí nàlẹ́ àmì àmì àmì ọlọ́run ní kò bí ń bẹ nínú àwọn ẹran dábàá tẹ̀sí fún mi yìí. Amúlàtán. Amúlàtán àwọn tó lè rẹrù. Àwọn tó ẹ lè bíi màálù tó lè wọ́ kàtàkàtà fi ń soko kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀sìn ìbáka tẹ́jú lé lórí tẹ́bí ń bẹ̀ ń bẹ̀ lọ́fàdísá ilé wúrẹ́ ń bẹ̀ ń bẹ̀ àbùkà ń bẹ̀ ń bẹ̀ táwọn òlé rẹ̀ rù lọ́fàdísá àti àwọn ọmọ màálù ọmọ arákùnrin tí ò sí ilé rẹ̀ rù ebi wọn ń bẹ̀ ń bẹ̀ ọlọ́nfẹ́ ọlọ́nfẹ́ ọbẹ̀ kájáde kan fún wọn ni o kí o bẹ̀rẹ̀ kíkà rẹ̀ báwọn. Kùlù mi mẹ́rọ sọ́kọ̀ kó mú lọ. Ọlọ́run ní mo wá yọ̀ǹda ẹ máa jẹ ní tí mo ṣe níjẹ ìmúkun yín mú àwọn ẹran ẹ máa jẹ. Wọ́n lè tẹ̀sẹ̀ bí òkú tó wá àti iṣẹ́ ìtọ́. Tẹ̀lé ìgbésẹ̀ ìṣú ẹ má tẹ̀lé ṣètánì. Ṣètánì ń kọ yín pé ẹ má jẹ kan, ìkànnì ẹ jẹ, ẹ má tẹ̀lé ṣètánì. Ebe ni mo ní ṣe fún yín mo sì ní ẹ máa jẹ ní ẹ máa jẹ́ ẹ máa fi sàǹfààní. iná rúlà kan àdúrógbé. ọ̀tá yín ni ṣètánì ọ̀tá yín ni tó lè fojú hàn ẹni tó ta bá bá èèyàn wà láì déèyàn bá gbọ́n lọ́mọ ọ̀tá èèyàn náà ni ẹ̀ ń sọ sáájú bàtà lóko mẹ́kọ̀ lórí ti rí ọmọ ọ̀pẹ́ èèyàn ọ̀pẹ́ èèyàn ní ọ̀tá ọ̀rẹ́ yìyà ọlọ́rẹ̀ ẹnìkan bá sọ̀tá wàlẹ́ ọ̀tá rẹ̀ ni. ó tún wá ní ọ̀tá ó tún wá ní ọ̀tá ẹnìkan bẹ́lẹ̀ èèyàn sọ̀rẹ́ ọ̀tá rẹ̀ lẹ́yìn náà. bá a bá ti pèsè mẹ́ta nìyẹn bí ọ̀tá náà ọ̀nà ẹ̀dá nìyẹn wọlọ́ta ìyàwó bàbá rẹ̀ sọ̀tà oníyìí kìí sọ̀tà rẹ̀ pé ẹ à ọjà súnmù. súnmù kọ́ ti nù. wọ́n sàmọ́nà ẹ̀ làlóbi ọ̀yà lẹ̀ ní wọn fẹ́ bàjáwé Ọlọ́run nígbàtọrọ nǹkan tó kàì tán wọn fẹ́ kúgun ẹnu wọn wọn fẹ́ bàjáde tí a fẹ́ kàì. bàbá mi yẹ ká àgbọ̀wá jẹ mí nà bọ́ ní tìǹà ẹni wà mí nà lè má àbí sinmi. قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين Allahu akbar kabir. ká ọlọ́run máa ń fẹ́ iná lẹ́sàn-án tó ẹ wá ka ẹ wá ka ẹ àwòmú yín kíkà rẹ̀ ẹ wá ka ní kankan tí ẹ gbé tọ́jú abadé ìbálòjá bá àmìsàn lẹ́sọ̀ lórí. afáwa àgbà bàbá wa kọ́rí sọ́sàkàríyà ẹ̀rọ àmìsàn lẹ́sọ̀ lórí gbogbo àwọn afá tí wọn kọ ní kí n pátá ànisọ́lẹ́sọ lórí. bàbá wa níbi kan olóńgbò láti fún dáadáa. gbogbo àwọn bàbá yìí ní ṣiṣẹ́ lórí wa bàbá ní máa gbèlè arọ́bí ọlọ́ba ti tún lẹ́sọ lórí. gbogbo tí wọ́n fi ń bí ọlọ́jì ó bàjẹ́. wọ́n kọ́ ní tìmọ̀ wọ́n kọ́ ní kíka Quran. àmọ́ bàbá lọ́jà bá tí wọ́n á dé ti yẹ pé ẹ wá gbọ́ sẹ́rí Quran kíka rẹ̀ tíyẹn bá ń kà ẹ̀tọ́ rẹ̀ yóò dàbẹ̀ ní pé èèyàn ń sọ yorùbá nínú ọ̀sẹ̀ bó ti yẹ kó rí nìyẹn nígbà wọn pàdé kan gò ní ìsìn bí ìtumọ̀ rẹ̀ torí gẹ́lẹ́gẹ́lẹ́ nù ní kíkà rẹ̀ dùn gbogbo ẹni tí ọmọ rẹ̀ bá sì mọ tẹ̀jú ní ìtò fi kàtó ọjọ́ mọ́ lọ ọkọ̀ o kọ́mọ̀jẹ̀ tó ti jẹ́ ní olókùúta náà láti máa gbé kí o gbogbo àwa gbogbo àwa bàbá òsì àti òsì dáa fún wa òsì lálùbáríkà ìgbà àbáwọn. ẹ̀yin ọmọ ẹlọ́ka balẹ̀ fi ọ̀ǹda fún wọn ẹ máa lo ń tẹ́ ẹ̀ka bàbá máa dàkọ́ lára wọn. níjọ́ ma wọn ti àkó àánì bàbá òtítà bí kí ni wọ́n lé wọn. àánì ètò ni. kí ló dé wọ́n ní mú náà dẹ ẹyin ti àkó àánì ẹ̀ ti fi tòjú dùn ka ìlú ọmọ tòjú yìí dùn. bíi gbogbo wọn kíkẹ́ òkè ẹ̀yin máa kí fún wa. ẹ máa lọ tẹ bá lọ kọ tá àjẹ lo àjẹ wúlò nìyẹn látàbẹ́lẹ́ bá a fò di lọ́wọ́ ọlọ́run tó wà lọ́wọ́ ẹni tó di lọ́wọ́. nítorí ẹ̀ka tí wọ́n fi lọ ilẹ̀ òkèèrè tí wọ́n fi ń gbé ní gẹ́gẹ́gẹ́ bí ní gbé ní gẹ́gẹ́gẹ́ ẹ ṣáájú fún wa yín ń ta nílẹ̀ ọlọ́run ní sàmániyàtà àtiwáàjì. sàmániyàtà àtiwáàjì. ọlọ́run ní mẹ́jọ ìrẹ́ra mẹ́jọ ìrẹ́ra. nínú bọ́ àmì ìsinmi. ẹ máa bá ní káwọ́ jàmá yóò kú mẹ́jọ ń sùn ìrẹ́ra tá à ń jẹ tá à ń gùn kò ju mẹ́jọ lọ. ọlọ́run afẹ́ ọbẹ̀ kún gbòmù ọbẹ̀ kún gbòmù inú wọn. ọ̀nà òjú mẹ́jọ lọ ina dani isnaini isnaini tabani dani isimu kan ni fẹ́ràn tó jẹ́ isimu lè jù orúkọ tó kó gbogbo ìran ẹran sínú ìdáhànù bí kẹ́kọ̀ọ́ ọmọnìyàn ní ìsìn yìí ní àlè ìnsáànù àwọn ọkùnrin ìnsáànù àwọn obìnrin ìnsáànù àwọn arúgbó ìnsáànù àwọn ọmọdé ìnsáànù ẹni dúdú ìnsáànù ẹni pupa ìnsáànù ẹni funfun ìnsáànù. lábẹ́ ìnsáànù láti wá dá ọkọ ní lọ́tọ̀ọ̀tọ̀ láti dókọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìní ń jẹ́ tàbí díínì àlè hádábí bàbá ìmọ̀ mi lókọ́ bá Basiru aṣáájú mọ́tòlá awẹ́l. so kálukú àmì ọkọ tiẹ̀ lọ kásẹ́tì mọ́ náà pé tabakẹ́ yìí sánù kú akọ ọyọ kó akọ tí wọ́n mọ́kàlùkù lọ́tọ̀ọ̀tọ̀ àtòsí ẹ̀kọ́ ọ̀ma ìran tó yà ọ̀lọ́tọ̀ pé ìran kan yorùbá ìran kan haúsá ìran kan ibo lẹ́yìn náà ilé tún yà wá pọ̀ ilé tún yà wá lọ́tọ̀ọ̀tọ̀ ilé sanbi agbẹnini ẹ̀yin náà nílé ilé ti bàbá òkè ọ̀fà bàbá wa alápàtẹ́ ẹ̀rọ tẹ́ abẹ́rẹ́ lọ́dọ̀ sí wọn àti wọn kí bá ń lọ ti máa pín pínpín nìyẹn lọ́sọ̀ọ̀sọ̀ ẹ máa ń dáánù àbùkánjẹ́lẹ̀ àgùpà àdò dáánù ni tí a mà ní abo rẹ ni ìkànnì àgbò lábání gbólóhùn kápsù kẹ bá a sì fún àgbò náàyà náà àyìn jí nǹka pàbọ ẹ taba méjì ń bẹ yẹ odi méjì wà nínú ẹ̀yọ́ bá rẹ̀ ma á fi mẹ́rin ewúrẹ́ àwọn náà jẹ́ méjì á rí tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì fún akọ ewúrẹ́. á sì rí ánsálà fún abo ewúrẹ́ méjì ibẹ̀ yẹn tí méjì àkọ́kọ́ ó mélòó. mẹ́rin. à ń bọ̀ wá ka mẹ́rin yòókù àmọ́ lórí mẹ́rin yìí ọlọ́run wá ní ذكرين حرم أم الأنثيين ọlọ́run wá ní wà nábì sọ pé ibi agbóni àfàdùn ẹ gbẹ kíkí ẹni sí ẹ mà kó bẹ́ẹ̀ tó tọ́ ó níbi àmì fàádùn anabi ọya sọ pé ọya ẹ bá wá bí tó dẹ́n pé ìkan èèwọ̀ ni àbọ̀rọ̀ jẹ́ èyí ẹnì jẹ́ ọkùnrin níjẹ yìí obìnrin àbọ̀rọ̀ jẹ́ yìí ọlọ́run wa ní ẹyin ẹyin ẹyin ẹyin kò mọ kó ẹyin ó lé yìí wùl bẹ́ẹ̀ ni ọlọ́run ọ̀nà àbí. ojú òpùrọ̀ rẹ̀ yìí. àti ẹran ní ìsìn sí mẹ́rin ṣé akọ àgùntàn àti akọ ewúrẹ́ ṣé ń lè wọ̀ tí àwọn kan ò gbọ́dọ̀ jẹ́ àbí abo àgùntàn àti abo ewúrẹ́ ṣé ní òwò sáàkà ọ̀gbọ́dọ̀ jẹ sáàkà méjèèjì làgbọ́dọ̀ jẹ àbí abo méjèèjì làgbọ́dọ̀ jẹ torí ẹni tàkùnmí kan ọba ti bí ẹran bí àkàrà ti bàkẹ́ ti bàkàn ọ̀rọ̀ bá kọ ẹ bá àyàn ẹ má jẹ ẹ má jẹ akọ mọ ẹ ti gbọ́ ẹyin ẹ tó di kọ́ mọ ìyá tó di náà ó dànù òòsà akọ̀ṣẹ́ bí ó dànù òòsà. Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, الذكرين حرم أم الأنثيين tí máa ń fi tẹ̀yí ìlú kéwú lóbi ẹni tó mọ̀ sí máa Kùránì ẹ máa fi gẹ́lẹ́gẹ́lẹ́ ìmbà ìtumọ̀ rẹ̀ mu gẹ́lẹ́gẹ́lẹ́ tó wẹ́n máa tu ẹ máa níbẹ̀ ẹ níbẹ̀ ẹ níbẹ̀ lè tu haroma ani onsa ya ini ṣé akọ méjì ilé wọ àbí akọ méjì ilé wọ. àmọ́ ṣàmàlà ti àlẹ́yìn arahamu ni onsa ya yìí. àbí ẹran tí wọ́n á lóyún ewu rẹ̀ wá jẹ́ méjì ó sì yá bo ṣé méjèèjì la bóun láàgbọ́dọ̀ jẹ́ ìwé lè wọ̀ ìwé lè wọ̀ gbogbo ń tẹ̀lé tí nàmọ́ nìyẹn nítorí ayé mú ẹran kan tọ́lọ bí abo méjì tọ̀ wàsílà nù ẹ gbọ́dọ̀ jẹ́ wá. Nàbàrúni bí èlé mi ní ìrìnkùn tó ń bàrí mi. Ọlọ́ni ẹ fún kọ́jà bìrì ìlú ní o pẹ̀lú màní ẹ̀fún máa ń rò ó nǹkan tó ń sọ ọ́ nìyí mẹ́rin la pín lẹ́wọ̀n. agbo àgùntàn àti abo rẹ̀ nájà abo akọ rẹ àti abo rẹ̀ tíjẹ tẹsán àti anzala o wa ku abo àtakọ ti ibi náà ipi èpè mẹ́jọ. wàmínà lè ibi lè fi náírà. ومن البقر اثنين قل أآ الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم ẹ pé aláwọ̀ àkọ́bárò. àbí ẹ̀ máa ń gbé kéèyàn máa já tó o báyìí lọ́sàáwẹ̀. tọ̀sírì wáyé máa ṣe tọ̀sírì àárọ̀ tí oúnjẹ tó ń jẹ òtí dà kì í máa ṣe tọ̀sírì ìrọ̀lẹ́ tóbi ti kú mọ́ nù tọ̀sírì ọ̀dọ́ tọ̀sírì ọ̀dọ́ ni ní tẹ̀síìrì báyìí àwọn àgbàlagbà ńlẹ̀ yorùbá wọ́n ti tẹ̀síìrì ọlọ́sàn kan báyìí àwọn àgbàlagbà fa tí wọ́n ti ṣe láàárọ̀ bí adúrò lẹ̀ jẹ̀lẹ́ńkẹ́ jẹ̀lẹ́ńkẹ́ tí ó rẹ̀ àwọn lọ sínú tí mo bá ìwòsàn tí ó wẹ̀ kọ́ mọ́ra. ṣùgbọ́n o ní sojú kónkó yìí tó ní bí ogun bí ogun yìí tí àwọn anjá lálá ńlá ń bẹ̀ yìí òun náà mẹ́jọ ha gbogbo ayé ní bọ yín lẹ́ẹ̀kan náà ó yẹ sí sọ lórí yóò yín láti kéde lẹ̀. tó wàmí nàlẹ́ ibìlì ọlọ́run ní akẹ́wẹ́ máa pè ọ ìsìlẹ́yìn alóòjì náà nù bìlì náà akọ ibìlì àti abo ibìlì tabalakọ ibìlì wọ́n pè ní ajamal akọ akọ tiẹ̀. nìyẹn òun náà lábo wọn pè ní náà kọ méjì ń bẹ yẹ. wọ́n mi náà lọ́dọ̀ màálù náà méjì akọ ti màálù wọ́n pè ní fáwọ̀ fáwọ̀ abóòtẹ̀ wọ́n pè ní bákọ́rà. odi mélòó náà ni mẹ́rin bẹ́ẹ̀ mọ́mẹ́rin àkọ́kọ́. odi mẹ́jọ. قل أذكرين حرم أم الأنثيين akọ méjèèjì lè wọ̀ àbí abo méjèèjì lè wọ̀ ẹ̀yin ó lè yí. àmọ́ sábà ní àgbẹ̀rẹ̀ àmọ́lé ọ̀fẹ́ àbí èkó lóyún méjì pọ̀ olóyún abo méjì pọ̀ tó lè wọ̀. àmùkù ńkù ṣù àdá ibi wá sàkún lọ òbí ṣé ẹ̀jẹ̀ lẹ́rìí nígbà náà ń sọ eléyìí fún yín pé ìkànnì ẹ̀jẹ̀ ìkànnì ẹ̀mẹ́jẹ̀ ẹ̀jẹ̀ lẹ́rìí ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. فمن أظلم ممن افترى على الله كذبا ta lẹni tó tàbí sí tẹ́ ń tó kúrọ́ mọ́ lọ́hùn ń tẹ́lẹ̀ wọ̀ sọ tẹ́lẹ̀ sọ. ìròbí ńlá sàdọ̀gọ̀ eré ẹ̀rín. wọ́n fẹ́ jẹ àwọn èèyàn nù láì sí mọ̀ níbẹ̀ fẹ́ jẹ àwọn èèyàn nù ó náà sáfẹ́ sọ nǹkan kankan bí ọmọ àlè ọmọ àlè bàbá rẹ̀ ọmọ àlè ọmọ àlè bàbá ẹ̀ ọmọ àlè ẹ̀sìn ọmọ àlè ànábì wa ọmọ àlè ìlú ọmọ àlè inú ìdílé ẹ̀ wọ́n fẹ́ ju àwọn èèyàn láì nímà ìmọ̀ tí ọ̀kọ́já tí ọ̀kọ́já ìmọ̀ tí aláha kọ́ kiri yẹ. àmọ́tálẹ́kì wé. tíwáńsá ayé mọ̀ ìjẹ́rìí ẹlẹ́mì láì sí mọ̀ mẹ́. إن الله لا يهدي القوم الظالمين ibi ọlọ́run bá dé yìí ọwọ́ alágbára ọlọ́run ní òun ọlọ́run dájúdájú ọlọ́run kò ní fọ̀nà mọ́ alábòsí. ẹnìkan oníjẹ́ alábòsí láyé kọ́mọ́nà ọlọ́run mọ̀ sí alábòsí. àmín. wọn agbára ọlọ́run máa wọ àbòsí fún wa. àmín. àwọn àyà yìí ló ní fẹlẹ́ńdé bí látúlọ̀ yìí ẹ̀jẹ̀ abọ́nú jẹ̀gbọ́n jẹ̀gbọ́n ọ̀rọ̀ tí àwọn àfa tí wọ́n fẹ́ lọ fún ní ìmọ̀ tí wọ́n tọ́ bọ̀ ẹ̀yà bẹ́nu ẹ̀ ẹ̀ máa lọ tafsir wal bayan. four twenty. four twenty. at-tafsir wal bayan. يبين الله تعالى أنه الخالق لكل شيء من الزروع من الزروع والثمار والأنعام التي تصرف فيها المشركون بآرائهم الفاسدة وقسموها فجعلوا منها حراما وحلال حلالا فقال سبحانه وتعالى هو الذي أنشأ جنات آه abadijọla ó ṣàlàyé wẹ́lẹ́wẹ́lẹ́ ìpè anáwọlé kọ́lé kúlíkù ń lò láwùjọ nǹkan nǹkan tá à ń gbé nílẹ̀ ni o ìfúnṣolókè ni o ẹran ni o èyí tí àwọn ọ̀bẹ bọ́ kí wọ́n á bọ́ ọbẹ̀ tẹ́ǹtà sárárátà mẹ́ tẹ́ǹtà bó ṣe wù wọ́n yìí bí àárọ̀ ìlú pẹ̀lú ọpọlọ pátidà àwọn ọpọlọ bú ọpọlọ ọpọlọ tí ò débi kankan wọ́n kásà mú àwọn pín wọ́n á ń ní harama wọ́n ń sèkàn ní halali. ó sọ lọ ó sọ pé أي إن الله هو الذي أوجد البساتين والكروم المشجرة سواء من المعروس أي الذي يحمل على الهش هو عيدان هو عيدان تصنع كهيئة سقط ويعدو الكرم عليها غير معروف وغير المعروف هو الملقى على وجه الأرض أو المستغني بتتوائه على السوق عن التاريخ كبقية أشجار الفاكهة حتى بعد قرون العنب نفسها من المرء نعم من المعروش وغير المعروش ìtumọ̀ ní wípé dájúdájú ọlọ́run ní ó ló ń ṣe àwọn basatíìnì àwọn ọgbà tí oko ńláńlá wà ń bẹ wọn fẹ́ bùsítàn kò mí ni pé wọ́n rí ọgbà yípo oko oko ńlá ní jẹ́ bùsítàn okuta bá fi ọgbà sí àdìkọ wọn máa ń pè àdìkọ ìjọba bá fi ọgbà yípo bùsítàn àmọ́ à ń gbà pé nǹkan lóyún àti àfi lóyún lẹ́nu náà ni ìmọ̀ mẹ́nu là wọ́n ti tún fánlẹ̀ yorùbá pé bùsítánù ọgbà ni oko níjẹ́ bùsítánù oko kòkó ńlá oko bì oko ńlá náà níjẹ́ bùsítánù ọlọ́run ń ṣe àwọn bùsítánù yìí àtàwọn tí wọ́n gbẹ̀ síbẹ̀ bíi kùrúùn ìyẹn àwọn alikama tí o ti gbà tí o ti yòó tí bá ń bẹ lẹ́sọ̀ọ́ fẹ́ pé mùsàjẹ́rẹ́ ni tí sì ń bẹ lára igi lọ́wọ́lọ́wọ́ wọ́n lè jẹ́ màrúùsù èyí tá a fi árísù fún tá a fi pẹpẹ fún lọ tàràgà tá a fi fún lọ wọ́n á ju ibi ẹsẹ̀ máa ń ṣe. wọ̀wọ̀ ìdáná tùsùnà òkàáyì àti sẹ́kọ̀. wọ́n ní wọ́n máa ń ṣe é bí àjà wọ́n yóò dọ́ wuli kárọ̀mù àlẹ́ yìí ha. wọ́n ti máa ń gbé àwọn káràmù tí ò tí pàán tí o fi kú lára ju rẹ̀ mo gbé lórí lọ orí ẹ̀ ní oṣù lé lọ. wọ́gọ́ yorùbá màrú. ìṣòro nù náà kẹ́ pé òun dá dúró tiẹ̀. òwòlì múlì kọ́ aláwọ̀dì lè ọ̀. lórí ìdásọ ọlọ́run ní dáàbà ẹ̀ pé olùdá àwọn tá a kà á lẹ̀ yìí tó o ti kọ́ yín bẹ́ẹ̀ ti sọ̀gbìn rẹ̀ nítorí kọ́ máa bọ́ sọ́kàn àwọn ẹ̀dá òní wípé tí a bá fi nǹkan kankan láàjọ yìí sí jama alọkọ wa. nta sì ń ṣe yìí ta ló dà. ibi gbàtà rí nta fẹ́ ti ṣe nǹkan náà ń tó pọ̀ mọ́ra wọn tí ọba sí ṣebí ọtọ náà ọba tí wọn ṣe yí jáde àwọn nǹkan yìí tó jọ máa bẹ àti ilẹ̀ àmọ́ bá ṣe lò ó. Ilham, ìlíhàm wà akẹ́mọ́ ń sọ fún àwọn èèyàn kẹ́mọ́ wà lọ́nà òdì ni kò wá ṣe sí ìmbẹ̀ ọba yẹn máa sọ ìmọ̀ kalẹ̀ sínú gbáyẹ̀ ẹ̀dá tí yóò sì máa mọ tí wọ́n kọ́ àmọ́ ọlọ́run pẹ́ ìmọ̀lẹ́ ó lè mọ tí kọ́ láìka kankan fèsì lẹ́nà bí wọ́n ti ń kọ́. mo yẹ kó èèyàn lè èèyàn ilé dé lọ máa rúṣu lóko náà ni láì bò kankan mọ́ bẹ́ẹ̀. bọ́mọ bẹ́ẹ̀ kí àgbẹ̀ kan tó dáko ó yẹ kó kórè oko apẹ̀rẹ̀ mẹ́wàá àmọ́ náà fẹ́ẹ́ sọ ìké rẹ̀ kalẹ̀ sínú oko rẹ̀ ó lè fi kó ọgbọ̀n apẹ̀rẹ̀ ó lè fi kó ogójì apẹ̀rẹ̀ àmọ́ yóò kọ ọgbọ̀n yóò kọ ogójì nǹkan kan ní ọ̀kọ̀ọ̀kan fi yélẹ̀ bọ́lá ti kẹ́tọ́ náà ọ̀kàlẹ́ dẹ́nu gbó wọ́n kà máa da ọmọ arú iṣu kọ́ máa lọ wú ẹ̀gẹ́ ẹnu gbòòrò gbogbo àti máa tọ́ka àbúrò gbòòrò fi olè wọn máa ń dàjọ́ wá sàn tí wọ́n sọ láàyè òkú tí bàbá rẹ̀ dákò síbí ẹ̀ wọ́n á fún ẹ̀gẹ́ nù gbóni ìhẹ́n sọdá yóò bá ẹ̀dá kó rí báyìí. ọlọ́run tó wo agbára yìí pé nkẹ̀kẹ́ náà kàtì kí àánú òun tó kú. bẹ́ẹ̀ ni láti náà náà iṣẹ́ kẹta bá ṣe wúwúwú láyé lànà ọlọ́wọ́ kò fún àtàwọn àlùjẹ́n náà tánífẹ́ rẹ̀ gbé tánífẹ́ rẹ̀ tó gbé wà àlùjẹ́n náà kò sí ṣe mẹ́ńtọ́rọ̀ wọn ti gbọ́ ayé àmọ́ tó ti bẹ́ẹ̀ ìyá ni sọ pé ebi tẹ́ kẹkẹ́ ìgbé àlùjẹ́n náà kó kó má ti ṣe kẹkẹ́ mọ́ kó má tù mọ́ kó má gbáyọ̀ mọ́ ebi tẹ́ kẹkẹ́ ìgbé àlùjẹ́n náà yóò rà sínú ọlọ́run bí yẹn bá tí máa sọ dé tí ó débi kan ọlọ́wọ́n di pẹ̀lú pé yóò lọ máa fi ìmọ̀ hàn àwọn àfáà tí wọ́n kọ́ ní kí ó pé abẹ́ẹ̀ ni abẹ́ẹ̀ ni àwọn àfáà gidi inú wọn dẹ̀ máa ń dùn sí àfáà tó lọ́n fẹ́ kí wọ́n sẹ́kù lókè ìfẹ́ inú wọn á dùn sí ọ̀kan bẹ̀ bàbá gbàdá nígbà àdèmọ́ta ń kọ́ra wọ́n fi wọ́n fi ìwà tó dáa lílẹ̀ wọ́n lọ́ máa ṣe àmọ́ tó lákèsí ọmọ kí n. bàbá àtún máa jẹ́wọ́ pé lánàá a ní ẹ dálẹ̀ ìjọba dálẹ̀ ni pé ẹ̀fà ju síbi rẹ̀ pé àfi ìmọ̀túnmọ̀ ilé ilẹ̀ wa máa ń jọ kejì wọ́n fẹ́ máa kí ó lọ ọmọ tó dáa ọmọ kan sọ fún bàbá pé èmi ti èmi ti wádìí rẹ o inú mi ṣẹ́yìn rí o ó ní tùmọ̀ rẹ̀ nìyí níbo ló ti rí bá ti yẹ̀wò pé òótọ́ ni àbọ̀ sọ́jọ́ kìí pé a ti mọ̀ rẹ̀ àbá àbá ìlú ti sọ fún wa nínú àti tí ó náà ní o lẹ́nu lọ́ba. wọ́n á máa dẹ́tí àti bàbá tàbí ní wọ́n lọ dẹ́tí àwà ẹ lọ rọ̀ wá. ìyẹn pé kí àti bàbá ò tí ì kà wọ́n nìkan máa kí ó kàn lọ rí i kà tó ń gbọ́ náà wù tó ti gbogbo ẹ̀. yóò ti alọ kọ́kọ́ rí rẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ tó kọ́ rí rẹ̀ lọ. wọ́n jẹnu. wọ́n jẹnu. ìní bàbá wà á gbà wọ́n fi káwọn yàn tó. ẹ ẹ abàjẹ́ báyìí ọmọ jẹ báyìí ọmọ jẹ báyìí kódà wọn dá kan bàbá wa tí wọn bá bàbá wa nínú oúnjẹ ọkàn bẹ bàbá ló láìpẹ́ lábẹ́òkúta nínú wọn bá wọn dẹ ọlọ́wọ́ púpọ̀ àwọn ti kí náà ìwé dáadáa múlùú wọn ti kí náà ìwé ti gbẹ kódà agbọ́nrún tẹ̀kú wọn kì í tí àdá múlùú ni ọmọ nàkíà wọn ti alẹ́ orí kí mọ́dúrásà ní abẹ́òkúta wọn ti kí mọ́dúrásà wọn ti mọ mọdàsà ṣùgbọ́n màá dààmú ní ìgbà wípé àà gbogbo àwọn àfa àti kéwù kìí ti gbẹdẹgbẹdẹ fún ẹ báyìí. ìsàn lẹsẹ̀ mi. èyí ṣe á ṣe tẹ̀ ya ẹ̀ka ẹ̀ ń kéwù ẹ̀tún lòfin rẹ̀ àwọn kéwù ní ọjọ́ ni àwọn òlóńtà wọn kò sẹ́nà kò sí lọ́gbà kò sí kankan èyí ṣe gbogbo ẹ̀ ẹ̀ ti rí ṣe àwọn àṣetutù ẹ̀wọ̀n kéwì ní àdàmọ́tún padà wọ́n dàbà kéde ní pé wọ́n ń bá àfa àdèkíà wọ́n ń bá àfa àdèkíà ẹ̀ tó bá àfa àdèkíà sékè ìmánú. àmọ́ àṣẹ ò sí lára tiwọn wọ́n fẹ́ gba àṣẹ lára di àṣẹ wà ìdí ẹ bá tẹná sábẹ́ná tí a ti tẹná. olùdó bí wọ́n gbé àbẹ́là kankan lẹ̀ ní ìsìn tí bá ń jò tí gbogbo wa sá ń bẹ́ ń kẹ́lẹ́ bá má bẹ̀ láwàá bẹ̀ káwá kàn bẹ̀ kò dí àbẹ́là yẹn kù kò ní mọ̀ lápálá rẹ̀ ká tún lára rẹ̀ gbogbo àárẹ̀ níná ọlọ́run máa ń gbé ka àyè kọ̀ọ̀kan lọ́ní máa ń gbé ka àyè kọ̀ọ̀kan lọ́ní wàá lọ gba ọ̀rọ̀ pé ẹ̀jẹ̀ ìjẹ́jẹ́ ni yín kọ́. wàrà ń sára ní tẹ́lẹ̀ òbí lálùbárí kà bó lẹ tó bá yí. Ṣẹ̀dá sọ̀rọ̀ mi níbí ẹ̀. Kí a sọ ìkúrò náà. Ètò ìdọ̀wọ́rọ̀ lẹ̀ ó ti ó ti ń da sòrò lọ. gbogbo jama ọ̀gbọ́n ti ń dẹ́sọ̀ lọ. àárín ọwọ́ yín tí ẹ̀yìn àti jama pẹ̀lú pé ẹ̀yìn transfer owó sọ́dọ̀ ní àwọn jama ọlọ́run bá àlejò ọlámọ̀ yìí o pẹ̀lú sẹ́ńdẹ̀sọ̀ lọ. ẹ̀yìn tẹ̀ náà sáwọn afá náà ọlọ́run mọ̀ yìí o pẹ̀lú sẹ́ńdẹ̀sọ̀ lọ. dáhọ́rọ̀ lágbàtà.